lúùkù orí kejìlélógún. ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún àìwúkàrà tí à ń pè ní àjọ̀dún ìrékọjá àwọn olórí àlùfáà àti àwọn amòfin wá ọ̀nà bí wọn yóò ti ṣe pa jésù nítorí wọ́n bẹ̀rù àwọn ènìyàn sátánì wá wọ ẹnu júdásì tí à ń pè ní iskariotu ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá ó bá lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì láti bá wọn sọ̀rọ̀ bí ọwọ́ wọn yóò ṣe tẹ jésù inú wọn dùn wọ́n bá ṣe ètò láti fún un ní owó ó gbà bẹ́ẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí wá àkókò tí ó wọ̀ láti fi Jésù lé wọn lọ́wọ́ lọ́nà tí ọ̀pọ̀ ènìyàn kò fi ní mọ̀ nígbà tí ó di ọjọ́ àjọ̀dún àìwúkàrà ní ọjọ́ tí wọ́n ní láti pa ẹran àsè ìrékọjá Jésù rán Pétérù àti Jòhánù ó ní. ẹ lọ ṣe ìtọ́jú ohun tí a ó fi jẹ àsè ìrékọjá. wọ́n bi í pé. níbo ni o fẹ́ kí a lọ ṣe ètò sí? ó bá dá wọn lóhùn pé. nígbà tí ẹ bá wọ inú ìlú ọkùnrin kan tí ó ru ìkòkò omi yóò pàdé yín ẹ tẹ̀lé e. ẹ bá wọ inú ilé tí ó bá wọ̀ kí ẹ sọ fún baálé ilé náà pé olùkọ́ni sọ pé níbo ni yàrá ibi tí òun ó ti jẹ àṣèré kọjá pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn òun wà yóò fi yàrá ńlá kan hàn yín ní òkè pẹ̀tẹ́ẹ̀sì tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ níbẹ̀ ni kí ẹ ṣe ètò sí. ni wọ́n bá lọ wọ́n rí ohun gbogbo bí Jésù sọ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè ìrékọjá. nígbà tí ó tó àkókò oúnjẹ ó jókòó láti jẹun pẹ̀lú àwọn àpọ́stélì rẹ̀ ó sọ fún wọn pé. ó ti mú mi lọ́kàn púpọ̀ láti jẹ àsè ìrékọjá yìí pẹ̀lú yín kí n tó jìyà nítorí mo sọ fún yín pé n kò tún ní jẹ ẹ́ mọ́ títí di àkókò tí yóò fi ní ìtumọ̀ tí ó pé ní ìjọba ọlọ́run. ó bá mú ife ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní. ẹ gba èyí kí ẹ pin láàrin ara yín nítorí mo sọ fún yín pé láti àkókò yìí lọ n kò tún ní mu nínú èso àjàrà mọ́ títí ìgbà tí ìjọba ọlọ́run yóò fi dé. ó bá mú búrẹ́dì ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bù ú ó bá fún wọn ó ní. èyí ni ara mi tí a fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi. bákan náà ni ó gbé ife fún wọn lẹ́yìn oúnjẹ ó ní. ife yìí ni májẹ̀mú titun tí ọlọ́run bá yín dá pẹ̀lú ẹ̀jẹ̀ mi tí a ta sílẹ̀ fún yín ṣùgbọ́n ṣá o ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá ń bá mi tọwọ́ bọwọ́ níbi oúnjẹ yìí ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí ó ti yan ìpín tirẹ̀ ṣùgbọ́n ẹni tí yóò fi lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé. wọ́n bẹ̀rẹ̀ sí ìwádìí láàrin ara wọn pé ta ni ìbàjẹ́ nínú wọn tí yóò dán irú rẹ̀ wò ìjiyàn kan wà láàrin àwọn ọmọ ẹ̀yìn pé ta ni ó jẹ́ ẹni pàtàkì jùlọ jésù sọ fún wọn pé. àwọn ọba àwọn orílẹ̀-èdè aláìgbàgbà máa jẹ ọlá lórí wọn àwọn aláṣẹ wọn ni wọ́n ń pè ní olóore wọn ṣùgbọ́n tiyín kò ní rí bẹ́ẹ̀ ẹni tí yóò bá jẹ́ ẹni tí ó ṣe pàtàkì jùlọ nínú yín ní láti dàbí ọmọ tí ó kéré jùlọ ẹni tí yóò jẹ́ aṣáájú ní láti máa ṣe bí ìránṣẹ́ nítorí ta ni ènìyàn pàtàkì ẹni tí ó jókòó tí ó ń jẹun ni tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ mo ṣe bí ẹni tí ó ń jẹun ni ṣùgbọ́n èmi wà láàrin yín bí ẹni tí ó ń ṣe ìránṣẹ́ ẹ̀yin ni ẹ dúró tì mí ní gbogbo àkókò ìdánwò mi gẹ́gẹ́ bí bàbá mi ti fi ìjọba fún mi bẹ́ẹ̀ ni èmi náà fi ìjọba fún yín kí ẹ lè bá mi jẹ kí ẹ sì bá mi mu nínú ìjọba mi kí ẹ sì jókòó lórí ìtẹ́ láti máa ṣe ìdájọ́ ẹ̀yà Ísírẹ́lì méjìlá Símónì Símónì ṣọ́ra o Sátánì ti gba àṣẹ láti dán gbogbo yín wò bí ìgbà tí ènìyàn bá ń fẹ́ fùlùfùlù kúrò lára ọkà ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ símónì pé kí ìgbàgbọ́ rẹ kí ó má yẹ̀ nígbà tí ìwọ bá ronúpìwàdà mú àwọn arákùnrin rẹ lọ́kàn le. ṣùgbọ́n pétérù dáhùn pé. olúwa mo ṣetán láti bá ọ wẹ̀wọ̀n àti láti bá ọ kú. ṣùgbọ́n jésù dáhùn pé. pétérù mò ń sọ fún ọ pé kí àkùkọ tó kọ lálẹ́ yìí ẹ̀ẹ̀mẹ́ta ni ìwọ sọ pé o kò mọ̀ mí rí ó wáá sọ fún wọn pé. nígbà tí mo rán yín níṣẹ́ tí mo sọ fún yín pé kí ẹ má mú àpò owó àti igbá báárà lọ́wọ́ àti pé ẹ má wọ bàtà kí ni ohun tí ẹ ṣe aláìní. wọ́n dáhùn pé. kò sí. ó wáá sọ fún wọn pé. ṣùgbọ́n ní àkókò yìí ẹni tí ó bá ní àpò owó kí ó mú un lọ́wọ́ ẹni tí ó bá ní igbá báárà kí òun náà gbé e lọ́wọ́ ẹni tí kò bá ní idà kí ó ta ẹ̀wù rẹ̀ kí ó fi ra idà kan nítorí mo wí fún yín pé ohun gbogbo tí a ti kọ sílẹ̀ nípa mi ní láti ṣẹ pé a kà á kún àwọn arúfin ohun tí a sọ nípa mi yóò ṣẹ. wọ́n sọ fún un pé. olúwa wò ó idà méjì nìyí. ó sọ fún wọn pé. ó tó. jésù bá jáde lọ sórí òkè olífì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé e nígbà tí ó dé ibẹ̀ ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò. ó bá kúrò lọ́dọ̀ wọn ó lọ síwájú díẹ̀ sí i ó kúnlẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí í gbàdúrà ó ní. bàbá bí o bá fẹ́ mú kí ife kíkorò yìí fò mí ru ṣùgbọ́n ìfẹ́ tèmi kọ́ ìfẹ́ tìrẹ ni kí ó ṣẹ. áńgẹ́lì kan yọ sí i láti ọ̀run láti ràn án lọ́wọ́ pẹ̀lú ọkàn wúwo ó túbọ̀ gbàdúrà gidigidi òógùn ojú rẹ̀ dàbí kí ẹ̀jẹ̀ máa kán bọ́ sílẹ̀ ó bá dìde lórí àdúrà ó lọ sọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó rí wọn tí wọ́n ń sùn nítorí àárẹ̀ ìbànújẹ́ ó sọ fún wọn pé. ẹ ń sùn ni ẹ dìde kí ẹ máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò. bí jésù ti ń sọ̀rọ̀ ni àwọn ènìyàn bá dé júdásì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn ni ó síwájú wọn ó bá súnmọ́ jésù ó fi ẹnu kò ó ní ẹ̀rẹ̀kẹ́ Jésù sọ fún un pé. Júdásì ó sì fi ẹnu kó ọmọ ènìyàn ní ẹ̀rẹ̀kẹ́ láti fi lé àwọn ọ̀tá lọ́wọ́. nígbà tí àwọn tí ó wà pẹ̀lú Jésù rí i wọ́n ní. Olúwa ṣé kí a fa idà yọ. ni ọ̀kan nínú wọn bá sá ẹrú olórí àlùfáà kan ó bá gé e ní etí ọ̀tún ṣùgbọ́n Jésù sọ fún un pé. ẹ fi wọ́n sílẹ̀. ó bá fọwọ́ kan etí ẹrú náà etí náà sì san. Si ó wá sọ fún àwọn olórí àlùfáà àti àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn àgbà tí wọ́n wá mú un pé. ọlọ́ṣà ni ẹ pè mí ni tí ẹ fi kó idà àti kùmọ̀ wá ṣé bí ojoojúmọ́ ni mo wà pẹ̀lú yín nínú tẹ́ḿpìlì ẹ kò ṣe fọwọ́ kàn mí ṣùgbọ́n àkókò yín àti ti aláṣẹ òkùnkùn nìyí. wọ́n bá mú jésù wọ́n fà á lọ sí ilé olórí àlùfáà ṣùgbọ́n pétérù ń tẹ̀lé wọn lókèèrè àwọn kan dá iná sáàrin agbo ilé wọ́n jókòó yí i ká pétérù náà wà láàrin wọn ọmọdébìnrin kan wá rí i ó tẹjú mọ́ ó ní. ọkùnrin yìí wà pẹ̀lú jésù. ṣùgbọ́n pétérù sẹ́ ó ní. n kò tilẹ̀ mọ ọkùnrin yìí. nígbà tí ó ṣe díẹ̀ ẹlòmíràn tún rí i ó ní. ìwọ náà wà láàrin wọn. ṣùgbọ́n pétérù ní. ọkùnrin yìí n kò sí níbẹ̀. nígbà tí ó tó bí wákàtí kan ọkùnrin kan tó sọ pẹ̀lú ìdánilójú pé. láìsí àní-àní ọkùnrin yìí wà pẹ̀lú jésù nítorí ará gálílì ni. ṣùgbọ́n pétérù dáhùn pé. ọkùnrin yìí n kò mọ ohun tí ò ń sọ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó fẹ́rẹ̀ má ti ìdákẹ́ ọ̀rọ̀ tí ń sọ àkùkọ bá kọ. olúwa yí padà ó wo pétérù pétérù wá rántí ọ̀rọ̀ olúwa nígbà tí ó sọ fún un pé. kí àkùkọ tó kọ lálẹ́ yìí ìwọ yóò sẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta. pétérù bá jáde lọ ó bú sẹ́kún ó bẹ̀rẹ̀ sí í hu gan-an. àwọn ọkùnrin tí wọ́n ń sọ jésù fi ṣe ẹlẹ́yà wọ́n sì ń lù ú wọ́n daṣọ bò ó lójú wọ́n wá ń bi í pé. sọ ẹni tí ó lù ọ́ sọ ẹni tí ó lù ọ́ sọ ẹni tí ó lù ọ́. bẹ́ẹ̀ ni wọ́n ń sọ oríṣiríṣi ìsọkúsọ sí i nígbà tí ilẹ̀ mọ́ àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà àti àwọn amòfin péjọ wọ́n fa jésù lọ síwájú ìgbìmọ̀ wọn wọ́n bi í pé. sọ fún wa ṣé ìwọ ni mìsáyà náà. ó dá wọn lóhùn pé. bí mo bá sọ fún yín ẹ kò ní gbàgbọ́ bí mo bá sì bí yín ní ìbéèrè ẹ kò ní dáhùn láti àkókò yìí ọmọ ènìyàn yóò jókòó lọ́wọ́ ọ̀tún ọlọ́run olódùmarè. gbogbo wọn wá bi í pé. ṣé ìwọ wá ni ọmọ ọlọ́run. ó dá wọn lóhùn pé ẹnu ara yín ni ẹ fi sọ pé èmi ni. ni wọ́n bá dáhùn pé. ẹlẹ́rìí wo ni a tún ń wá nítorí àwa fúnra wa ti gbọ́ ọ̀rọ̀ tí ó fi ẹnu ara rẹ̀ sọ.